ẹ kú lélàkàrà lé ẹ káàbọ̀ lákírò ọ̀nà a níta bá ti rí ọ̀rọ̀ wa ti pẹ́ ẹ kú àtijọ́ la máa ń kíra wa ẹ kú dédé àsìkò yìí àjíire bí ojúmọ́ ire òní tó mọ́ wa àmọ́ wa sówó àmọ́ wa sọ́lá àmọ́ wa sálàáfíà ẹ̀mí gígùn bàbá ọ̀rọ̀ mo ní okú pàtàkì lọ́wọ́ ọlọ́run ọba tó jí wa sáyé yìí tí ò jẹ́ kí a lọ sí gbóbì kò jẹ́ kí wọ́n bá wa ní mọ́ṣúárì ìmọ̀ tá ò màjọ lórí èmi àti yìn àní mo gbé apá ẹ gbé apá ó ṣe é gbé ẹ gbé ẹsẹ̀ mo gbé ẹsẹ̀ ó ṣe é gbé ẹ ala ara wa ò gbà léèbù ó ní èmi àti yín àdí dìgbàdìgbà kan gbé lọ sí hospital tàbí kan lọ bàwọ̀ ẹni wa ní mọ́ṣúárì láàárọ̀ yìí ìdí nìyẹn tá a fi gbọ́dọ̀ fi ọpẹ́ àti fún Ọlọ́run ọba àwọn ọba kí níwọ̀n ẹ̀yà Júdà atófaratì bí òkè gbòǹgbòdìlẹ̀ Jésè mímọ́ nínú ọlá ńlá ni ó lóun ni òun ni king of king lord of lord omnipotent omnipotent omniscience ni kábíyèsí mojúbà rẹ o láìsí ìwọ àní kò sí àwa kò sí ohun tí ẹ̀dá tí a lè dá ṣe ojúmọ́ ire lètò ah ojúmọ́ ire ni Foyeke Inaolaji lórúkọ tèmi orúkọ tèmi ò máa yí padà o níbo ni mo sì wá ń dún bí ẹdún tí mo sì ràn bí òwe a ní orísun náà ní orísun làgbà àwa kì í bá wọn wọ èèrà èyí tí ò bá lẹ́yìn nínú gbogbo ohun tó ń jáde lórísun yìí ètò ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye tó ń tún ìdílé ṣe tó ń pani lẹ́rìí tó ń fúnni lálàáfíà àti ẹ̀mí gígùn náà ni ìdí yẹn tó ṣe ṣe pàtàkì orísun a orísun ibẹ̀ gangan ni kò máa gbé sí ní gbogbo ìgbà torí ohun tí ò ṣe é ní àǹfààní ó pọ̀ ó sì dára ó wà níbẹ̀ èmi á tún máa sọ fún yín wípé mo ní ìlera tiyín òun ni wàhálà tiwa ìgbádùn tiyín òun náà ní ìṣe wa òun ní iṣẹ́ wa òun làwa mọ̀ láyàn láàyò ah, lónìí bí ẹ ti mọ̀ wípé mo ní òun dá wa o ẹ̀yin náà mọ̀ wípé èmi kì í dárìn a ní àìrìnpọ̀ ejò òun ló jẹ́ kí ìyà kó máa jẹ́ èmi kì í dé sórí ètò yìí torí náà mo ní nọ́ọ̀sì mi níbí báyìí Abọ́sẹ̀dé ni wọ́n ọlọ́run ẹ̀san àwọn náà ló máa bá mi tu yẹ́lẹ́yẹ́lẹ́yẹ́lẹ́ ṣùgbọ́n kó tó dìgbà náà ẹ mọ̀ pé kinní kan wà ń bẹ̀ èyí tí a máa ń sọ nípa rẹ̀ òun náà máa ní omi ọgbọ́n omi ọgbọ́n ni mo fẹ́ sọ nípa rẹ̀ omi ọgbọ́n tèmi òun náà ní àròpin àròpin àròpin àròpin mo tẹnu mọ́ àròpin nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló ti rora wọn pin ikú mi ò tí ì yá wàhálà mi ò tí ì yẹ kó ṣẹlẹ̀ mo ní ipò tó wà yẹ kó yẹ kó bára ẹ̀ níbẹ̀ ṣùgbọ́n nítorí pé o ti rora rẹ pin lọ́nu gbogbo ọ̀nà hmm? ìfúnra rẹ̀ ló sọ pé àìsàn yìí o àìsàn yìí o òun ló o òun ló máa pẹ́ òun àìsàn tí ò sì yẹ kó pa ẹ́ wọ́n ní àwọn bàbá wa ti sọ pé àwọn oníkọ́ wọ́n máa ń sọ̀rọ̀ kan á ní ikọ́ yìí ni ó pa tó bá tó ti àti sọ pé iṣẹ́ ah, kọ́ ikọ́ ni ó pa òun báyìí ikọ́ náà ni ó pa nítorí pé ẹnu ààrẹ ló fi ń sọ pé ikọ́ yìí ni yóò pa òun òun ni yóò pa òun ṣùgbọ́n tó ní kọ́ bá hu ikọ́ tó bá hu òkù tó hu gẹ̀ tó sọ pé ní agbára ọlọ́run àti láṣẹ ọlọ́run olódùmarè a ní ikọ́ yìí ò ní pa mí èmi sọ fún pé ikọ́ yẹn ò ní pa nítorí pé kò rora ẹ̀pin ni o ìwọ tó wá jókòó sínú ilé báyìí tó wá ti rora ẹ̀pin ó rora ẹ̀pin lórí àìsàn tó ń ṣe ẹ́ o ò mọ nǹkan tó yẹ kó o ṣe èyí tó yẹ kó lọ sí ilé ìwòsàn èyí tó yẹ kó bó kó pé pàǹjáre ẹ ẹ gbò ó báyìí ló ṣe ń ṣe mí ọ̀nà báyìí ló ń gbà ó pé ohun tó kàn sọ ni pé ẹ ẹ ṣáà jẹ́ kóun máa lọ ẹ ṣáà jẹ́ kóun máa lọ àní ẹ jẹ́ kóun máa lọ ìnira yìí pọ̀ ẹ jẹ́ kóun máa lọ kò ì tásìkò tó bá yẹ pé ìwọ tó ń wò mí yìí irú ipò báyìí ló wà mo ní má tì í lọ ara alé èrò ọ̀nà ọmọ ni alábàágbé àníyàwó ọkọ ni àwọn olólùfẹ́ rẹ̀ wọ́n sì fẹ́ràn wọn ò fẹ́ kó lọ àkókò náà ò tiẹ̀ tí ì tó fún ìwọ náà má rora rẹ pin mọ́ má sọ pé ikú ló yẹ kó kọ̀ọ̀kan báyìí kò sí ohun tí ọlọ́run ò lè ṣe tó bá ṣeṣe kó jí òkú dìde ó lè tú ọ sílẹ̀ ó lè wọ̀ ẹ́ sàn ó lè rà ọ́ padà ó lè tún sọ ọ́ di ẹni ọ̀tún aṣàtìrẹ́ni tó wà nípò àìsàn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí gbogbo èèyàn sọ pé ikú lòpin ẹ̀ ṣùgbọ́n nígbà tí ọlọ́run dé oníṣẹ́ ìyanu oníṣẹ́ agbára oníṣẹ́ ògo ó dé ó sọ irú ẹni bẹ́ẹ̀ ó sọ di ta ni òun ó sọ di ẹ̀dá ti ìtàn padà má rora rẹ pin níwọ̀n ìgbà tí ìwọ bá ṣì wà ní orílẹ̀-èdè ayé yìí àní tí èémí ṣì ń mí nínú rẹ mo ní o sì lè dá láàyè ọkàn ìyẹn wàá kọ fáwọn aláìsàn ni mo sọ yẹn fún iṣẹ́ tìwọ náà ń ṣe ṣò rántí tó ní ah, iṣẹ́ yìí o mi ò lè ṣe mọ́ iṣẹ́ yìí ti sú mi iṣẹ́ yìí o ti rora ẹ pé lórí iṣẹ́ yẹn wípé ah iṣẹ́ yìí gangan gangan ló máa gbẹ̀mí ẹ̀ tó o bá yé sọ wípé iṣẹ́ yìí ló máa gbẹ̀mí ẹ ó lè gbẹ̀mí ẹ má rora rẹ pin aropin ò dára kódà bẹ́ẹ̀nìyàn bá rò ẹ pin sọ fún irú ẹni bẹ́ẹ̀ pé wá jókòó jẹ́ kèmi àti ẹ jọ dá sílẹ̀ ká tún jọ tún ṣàṣà nítorí wípé ìwọ kan ló dá mi o ò ní sèé lórí mi ìdí tó o fi ní sèé lórí mi yẹn definitely kí ló fẹ́ ṣẹlẹ̀ o ò lè sọ nípa mi ọlọ́run nìkan ṣoṣo ló ní fáínánsì lórí ọ̀rọ̀ ayé mi má jẹ́ kéèyàn rò ẹ́ pin má ìwọ fúnra rẹ má rora rẹ pin nítorí pé tó bá rora rẹ pin ó léwu tó bá rora rẹ pin ó lè lọ tó bá sọ pé ó ti yá o ẹ jẹ́ kóun máa lọ o ẹ fi òun sílẹ̀ o wàá lọ kò sẹ́lẹ̀rọ ẹ̀ ṣùgbọ́n tó bá sọ pé irọ́ mi ò ní lọ mi ò tí ì ṣe tán mi ò ní kú sẹ́ ẹ̀ mi ò ní tó bá bẹ̀rẹ̀ sí sọ́tò òróra ẹpin àníṣe wàá wà láàyè wàá bá láyé ṣàyè wọn ipòkípò tí o bá wà lónìí mo sọ yìí pé kó máa rántí wípé ọ̀la ṣì lè dára ohun tí mò ń sọ náà ni pé ìrètí tó bá ní ìrètí nínú gbogbo tó ń ṣe mo níṣẹ́ wàá rẹ́sìn ayọ̀ wàá gbóhùn ayọ̀ wàá rí wàá rọ́mọ ayọ̀ bóyá ọ̀pọ̀lọpọ̀ láti ẹ̀ ti rí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọn ò ní ipò wọn ò róyún ní látàárọ̀ dálẹ́ èmi mà ti rí ìyá eighty èmi mà ti rí ìyá sixty tí wọ́n ti sọ wípé ó bímọ ó gbé ọmọ ọjọ́ báyìí tí ò sì lọ́mọ kankan láyé mọ́ kí ló wá tó kù mo tiẹ̀ ti rẹ́ni tó yẹ pọ́n nínú òun ni wọ́n ti gbé e jáde ẹ ní mọ́ṣúárì nígbà tí wọ́n yọ ọ́ síta ìyẹn túmọ̀ sí pé kò sí ohun tí Ọlọ́run ò ṣe ṣùgbọ́n ìwọ gangan fúnra rẹ̀ ìwọ gangan gangan ni mò ń bá wí pé má rora rẹ pin tó bá ti ní èrò kan lọ́kàn yí pé a kò ṣeé ṣe kò lè ṣeé ṣe kí ni ò lè ṣeé ṣe kó sóhun tí ò ṣeé ṣe níwájú ọlọ́run olódùmarè ìwọ gangan ńkọ́ ó lẹ̀mí lọ lọ́rùn àwọn tó ń sin ìwọ gangan fúnra rẹ fúnra rẹ gangan ọkàn ẹ̀yìn ìgbàgbọ́ ẹ̀ kí ló ń jáde níbẹ̀ kò ṣeé ṣe kò lè ṣeé ṣe kò lè rí bẹ́ẹ̀ it's not possible àwọn èdè tó ń jáde látẹnu ẹ lọ́lọ́kan òjọ̀kan nìyẹn èdè tí ò sì lè mú àṣeyọrí bá ayé ẹ̀ dání kí ló dé tó ṣe ń gba kò ṣeé ṣe láyè kò lè ṣeé ṣe kò lè rí bẹ́ẹ̀ kí ló dé tó ṣe jẹ́ àwọn èdè tó ń jáde ohun tí mò ń gbìyànjú láti sọ fún ọ lónìí náà ni pé kó o yí èdè rẹ padà kí o yí àṣà rẹ padà kó o yí ohùn rẹ padà kó o yí ìṣesí rẹ kó o yí padà láti wákàtí àti ọ̀wọ̀ yìí kó wá bẹ̀rẹ̀ sọ pé ó ṣeé ṣe ó máa ṣeé ṣe mo mọ̀ bẹ́ẹ̀ màá tẹ̀síwájú àìsàn tó ń wà yìí wàá dìde màá dẹ́ni iyì kó kó bẹ̀rẹ̀ sí máa sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé hmm, tí ẹlẹ́dàá rẹ gan bá ń gbọ́ nípa àwọn ọ̀rọ̀ tó ń sọ àwọn ẹ̀ pé ah mo láti ṣe iṣẹ́ kan nínú ayé ìránṣẹ́bìnrin yìí mo láti ṣe iṣẹ́ kan nínú ayé ìránṣẹ́kùnrin yìí Ojúmọ́ Ire lẹ́tọ̀ Fóyèkẹ́ Inaọlájí ni orúkọ tèmi látàrọ̀ tẹ̀ tí ń gbọ́ àtótónu. mo ní afẹ́fẹ́rẹ́ dé òkè lọ́hùn nígbà tí n bá padà wá ẹ wá gbọ́ nípa ohun tí a fẹ́ sọ lónìí èyí tó ń ṣe kí ni o kí ni à ń pè ní oyún níní ọ̀nà wo la fi ń gbà lóyún ọ̀nà wo la fi ń gbà ṣe ohun náà ni mo fẹ́ mú wá fún yín lónìí ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan nítorí a Orísun la Orísun lè tù ú.